èpísítẹ́lì ti paul àpọ́stẹ́lì sí àwọn ará galatia orí kìíní. paul àpọ́stẹ́lì kìí ṣe láti ọ̀dọ̀ ènìyàn wá tàbí nípa ènìyàn ṣùgbọ́n nípa jésù kristi àti ọlọ́run bàbá ẹni tí ó jí i dìde kúrò nínú òkú àti gbogbo àwọn arákùnrin tí ó wà pẹ̀lú mi sí àwọn ìjọ galatia. Si oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa àti jésù kristi olúwa wa ẹni tí ó fi ohun tìkálà rẹ̀ fún ẹ̀ṣẹ̀ wa kí ó lè gbà wá kúrò nínú ayé búburú ìsinsìnyí gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run àti bàbá wa ẹni tí ògo wà fún láé àti láéláé àmín. Ah, ẹnu yà mí nítorí tí ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tí ó pè yín sínú oore ọ̀fẹ́ Kristi sí ìrere mìíràn èyí tí kìí ṣe òmíràn bí ó tilẹ̀ ṣe pé àwọn kan wà tí ń yọ yín lẹ́nu tí wọ́n sì ń fẹ́ yí ìrere Kristi padà ṣùgbọ́n bí ó ṣe àwa ni tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá ni ó bá wàásù ìrere mìíràn fún yín ju èyí tí a ti wàásù fún yín lọ jẹ́ kí ó di ẹni ìfibú. Bí àwa ti wí ṣáájú, bẹ́ẹ̀ ni mo sì tún wí nísinsìnyí pé bí ẹnìkan bá wàásù ìrere mìíràn fún yín ju èyí tí ẹ̀yin ti gbà lọ jẹ́ kí ó di ẹni ìfibú. Ǹjẹ́ nísinsìnyí ènìyàn ni èmi ń yí lọ́kàn padà tàbí Ọlọ́run? Tàbí ènìyàn ni èmi ń fẹ́ láti wù? Nítorí pé bí èmi bá sì ń wu ènìyàn,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 tí mo sì bà á jẹ́ mo sì ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúgbà mi yọ nínú ìsìn àwọn Júù láàrin àwọn ará ìlú mi mo sì ní ìtara lọ́pọ̀lọpọ̀ sí òfin àtọwọ́dọ́wọ́ àwọn bàbá mi ṣùgbọ́n nígbà tí ó wu Ọlọ́run ẹni tí ó yà mí sọ́tọ̀ láti inú ìyá mi wá tí ó sì pè mí nípa oore ọ̀fẹ́ rẹ̀ láti fi ọmọ rẹ̀ hàn nínú mi. No kí èmi lè máa wàásù rẹ̀ láàrin àwọn kèfèrí lójú kan náà èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀ bẹ́ẹ̀ ni èmi kò gòkè lọ sí Jerusalem tó àwọn tí í ṣe àpọ́stélì ṣáájú mi ṣùgbọ́n mo lọ sí Arabia mo sì tún padà wá sí Damasku lẹ́yìn ọdún mẹ́ta nígbà náà ni mo gòkè lọ sí Jerusalem láti lọ kí Pétérù mo sì gbé ọ̀dọ̀ rẹ̀ ní ijọ́ mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n èmi kò rí ẹlòmíràn nínú àwọn àpọ́stélì mìíràn bí kò ṣe Jákọ́bù arákùnrin Olúwa nǹkan tí èmi ń kọ̀wé sí yín yìí kíyèsí níwájú Ọlọ́run èmi kò ṣèké lẹ́yìn náà mo wá sí ẹkùn Síríà àti ti Kílíkíà mo sì jẹ́ ẹni tí a kò mọ̀ ní ojú fún àwọn ìjọ tí ó wà nínú Kristi ní Jùdíà ṣùgbọ́n kìkì wọn ti gbọ́ pé ẹni tí ó ti ń ṣe inúnibíni sí wa rí sì ń wàásù ìgbàgbọ́ náà nísinsìnyí tí ó ti ń bàjẹ́ nígbà kan rí wọ́n sì ń yin Ọlọ́run lógo nítorí mi.